alhamdulilayi rabbil alamin fún masalatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa matabi ahobi sanila yomidi adúpẹ́ fún ọlọ́run wa èyí ni àkọ́tún ètò yín ètò wahudan wa bushra ilé tí yọmọ gòdè afẹ́fẹ́ báyìí gẹ́gẹ́ bí a sì mọ̀ pé òní jẹ́ ọjọ́ kọkàndínlógún nínú oṣù ramadan abẹ́lẹ̀ kí ó gbà ní ìjọsìn fún ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ afẹ́rabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ lówó ibi láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn dókítà dr sarabdin gbadebo rọjí kí ọlọ́ba kí ó ṣe rọrùn fún bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته لا بيوفن شريعة قسنت بروكن يا سلامة سنة تنسي صلاة لوا نيبا توا لوري صلاة ري tó náà bá sì dáhùn kò gbọ́dọ̀ dáhùn ní gbólóhùn ẹnu ṣùgbọ́n ó lè fọwọ́ sàpèjúwe ipò òun dáhùn àbí kó forí sàpèjúwe ipò òun dáhùn ọ̀rọ̀ ni ó gbọ́dọ̀ sọ ó wá nínú hadith Suhaib radiyallahu anhu qala مررت برسول الله صلى الله عليه وآله وسلم وهو يصلي فسلمت عليه فرد إلي إشارة أخرجه أبو داود والترمذي بسند صحيح صهيب الرومي رضي الله عنه أني مقجا بعد النبي صلى الله عليه وسلم nígbà táwọn bí ń ṣe sọláàtù lọ mọ wá sálámà sí anábì wa dá mi lóhùn pẹ̀lú ọwọ́ ọ fọwọ́ dá mi lóhùn eléyìí túmọ̀ sí wípé tá pẹ̀lú ọwọ́ àbórí kò ṣàì dá ṣùgbọ́n kò gbọ́dọ̀ sọ̀rọ̀ láti fi dáhùn nítorí pé ó wá nínú hadith mi eléyìí tí Abu Dawud tó gbé jáde láti ọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud radiyallahu anhu táwọn míì náà sì tún gbé jáde ibn Mas'ud ó sálámà sànàbí sallallahu alayhi wa sallam nígbà tánàbí ń bá sọ̀láàtì lọ ànábì ó wá dáhùn ànábì wá parí sọ̀láàtì ibn Mas'ud wá sọ fún ànábì sallallahu alayhi wa sallam wípé kí ló dé mo sálámà sí wa ànábì ó dá mi lóhùn nígbà tó sì ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá sálámà sí ọ máa dá wa lóhùn kótó dípa ṣe hijira lọ sí habasha tá a bá sálámà sí ọ lórí sọláàtì ọmọ ń dá wa lóhùn tó máa sọ pé asalaamu alaykum anabi máa sọ pé wa alaykum salaam ṣùgbọ́n nísìnyí anabi ọ̀ dáhùn kí ló dé anabi wa dáhùn ọ wa dáhùn wípé inna allaha yuhdithu min amrihi ma sha wa min amrihi alla takallamu fi salah ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó máa ń ṣe gbogbo ń bá fẹ́ lọ́tún nínú òfin rẹ̀ ó ti wá ṣe lọ́tún nínú òfin rẹ̀ báyìí wípé ẹ ò gbọ́dọ̀ tún sọ̀rọ̀ mọ́ nínú sọ́láàtì torí pé asalaamu alaykum ọ̀rọ̀ ni wa alaykum asalaam ọ̀rọ̀ ni nítorí pé káfù khitab ó wà nínú méjèèjì asalaamu alaykum kum yẹn ọ̀rọ̀ ni ó ti dọ̀rọ̀ èèyàn wa alaykum wa alaykum asalaam òun náà ti dọ̀rọ̀ àwọn èèyàn torí ẹ̀ ló sì jẹ́ pé ọlọ́run bá pa ilé èèyàn rẹ ó wá di wípé ní ìsinyìí báyìí tí wọ́n bá sálámà sẹ́ni tí ń ṣe sọ̀lá ó lè forí dáhùn ó sì lè fọwọ́ dáhùn ǹjẹ́ nínú mọ́ṣáláṣí sáà lè gbà yé lẹ́bi tá a lè fi nǹkan kan gbà yé lẹ́nu mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí àwọn míì ti ṣe máa ṣe tó bá di ọjọ́ júmọ́ à wọ́n ti fi ìtẹ́ ránṣẹ́ sínú mọ́ṣáláṣí wípé kí wọ́n lọ bá wọn fi gbà yé lẹ̀ àbí kó tiẹ̀ jẹ́ pé àwọn àwọn elétò nínú mọ́ṣáláṣí gangan fúnra ara wọn àwọn ni wọ́n ti ya sáfù àkọ́kọ́ sáfù ẹ̀kejì sáfù ẹlẹ́kẹta sílẹ̀ fáwọn kan àwọn kan kanrin kanrin àwọn jàǹkàn jàǹkàn wípé àwọn ni ó jókòó ń bẹ́ẹ̀ bóyá kìnnìkan bàbá àdínì àbóṣùpá àdínì àbí gíwá àdínì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oyè tó ṣe pé àwọn èèyàn ń fira wọn jẹ tọ́lọ́wọ́n ọba ọbẹ̀ nìkan kan kó fẹ́ nìkan kan joyè ọlọ́run sì bẹ́ẹ̀ nìkan kan pé kó joyè kankan lábẹ́ òfin ọlọ́run ọba wa ní tọ́lọ́run ọba pa wá láṣẹ òun náà ni wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ títí tí kò fi dé tọ́lọ́run fi pa wá láṣẹ nu gbogbo pa à so nígbà tó ti jẹ́ generally ní táwa náà kàkún náà ni àwa là ọ̀mọye tí mo jẹ ní ọ̀mọye kìíní kan ẹni tó wá pé bóyá kò má bí wọ́n ṣe ń sàlù àlà wọ́n lọ fi jẹ kí wá àdínì kò má bí wọ́n ṣe ń ṣe sọ́láàtì wọ́n fi jẹ kìíní kan àdínì la hawla wala quwwata illa billah torí di eléyìí báyìí káwá gbàyè kánlẹ̀ fáwọn kan sọ́tọ́ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa sunna anabi sallallahu alayhi wa sallam ọ̀nà ni kéèyàn gangan fúnra rẹ̀ kó gbéra rẹ̀ kó tètè máa lọ sí masilasi kéèyàn ó tètè máa lọ sí masilasi ṣùgbọ́n tó bá wá jẹ́ pé ìtẹ́ la fi ránṣẹ́ sí masilasi àbí nǹkan mìíràn tọ́jọ́ ìtẹ́ àwa wá pẹ́ ká tó dé apẹ́ ká tó dé ṣùgbọ́n ìtẹ́tí síwájú wa lérò yìí pé wọ́n ti bá wa fi tẹ́gbà yé lẹ̀ gbogbo ìgbà tó bá wù wá dé èèyàn ti tako sunna anabi ó tako sharia ẹ̀sìn islam lọ́nà méjì lọ́nà alákọ̀ọ́kọ́ òun náà ni pé òun gangan fúnra ara rẹ̀ pẹ́ kó tó lọ mọ́ṣáláṣí léyìí tó sì jẹ́ pé àṣẹ tọ́lọ́wọ́n bá fi pa òun náà ni pé kó tètè máa dé mọ́ṣáláṣí àìdá òun náà ni pé ẹni tó fi ránṣẹ́ yìí ìtẹ́ tó fi ránṣẹ́ yìí ó ti fi jáàyè kan gbà nínú mọ́ṣáláṣí nù èèwọ̀ ló sì jẹ́ nínú òfin ṣẹ̀ríyà wípé kéèyàn jáàyè kan gbà nítorí pé ńgbà tó jáàyè gbà ó jẹ́ káwọn ẹlòmíràn láǹfààní àti ṣe sọ̀láàtì níbẹ̀ nígbà tó sì jẹ́ pé àwọn ti tètè dé mọ́ṣáláṣí torí náà ẹnikẹ́ni tó bá lọ tẹ́ ìtẹ́ sí mọ́ṣáláṣí tó ń pẹ́ kó tó di pọ́ wá láti wá ṣe sọ̀lá ẹni tó bá dé ṣáájú kó tó dé ọtọ́ wípé kó ká ìtẹ́ rẹ̀ kó kó jókòó láàyè yẹn kó ṣe sọ̀láàtì ń bẹ̀ kó sì sẹ́lọ̀n lọ́nà yòówù kó fi nǹkan kan sẹ́lọ̀n jẹ́mọ́ ẹ̀já kéèsì o ẹrú ọlọ́run la wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa la ń sìn mọ́ṣáláṣí ọlọ́run la sì ti fẹ́ sin lọ gbogbo ẹni tó bá kọ́kọ́ dé mọ́ṣáláṣí òun lọ lẹ́tọ̀ọ́ sáàyè ibi tó bá ti jókòó wọn yìí gbáyé lẹ́fẹ́ ni kẹ́ni nínú mọ́ṣáláṣí gbogbo ẹni tó bá fẹ́ láyè nínú mọ́ṣáláṣí láyè pàtàkì tí í ṣe sáfọ́ yóò tètè dé mọ́ṣáláṣí òfin ọlọ́run bá sì sọ nínú àwọn alqawaid ash tó bá ti kọ́kọ́ dé di nǹkan òun lọ lẹ́tọ̀ọ́ sí ju ẹlòmíì lọ wàyí o báwo láti máa ṣe sọ̀láàt báwo láti máa ṣe sọ̀láàt àti mọ̀ pé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ti ṣe sọ̀láàt ṣíṣe lọ́ràn yẹn lórí mùsùlùmí kùnrin àti mùsùlùmí lóbìnrin ó ní ká máa ṣe sọ̀láàt ẹ̀ márùn lójúmọ́ lóru àti lọ́sàn-án wa a sì dọ́ orúkọ àwọn sọ̀láàt yìí mà àwọn náà ni sọ̀láàtù dhuhr àti sọ̀láàtù asr sọ̀láàtù maghrib sọ̀láàtù isha àti sọ̀láàtù fajr a sì ti mọ̀ yín pé gbogbo ẹni tí ó bá ṣe sọ̀láàt yóò ṣàlùwàlà yóò ṣe àlùwàlà gẹ́gẹ́ bá a ti ṣe ṣàlàyé àlùwàlà síwájú eléyìí tó ṣe pé àdúpẹ́ fọlọ́n pa àti ìgbàgbé lẹ́yìn náà láwa dúró àti sàlọ̀ àlátán á dúró lẹ́ni tó kọjú sí àlùkíbùlà á wà á sùn mọ́ níta bá fi dí gàgà wájú wa níta fi dí gàgà wájú wa á sùn mọ́ lọ́nà tí ó ṣe pé láàrin àwa àti níta fi dí gàgà wájú wa a ò ní ju ìgbọ̀nwọ́ mẹ́ta lọ a ní ju ìgbọ̀nwọ́ mẹ́ta lọ láàrin wa àti níta fi dí gàgà wájú wa àní ju ìgbà wọn mẹ́ta lọ láàrin ibi tá a dúró síbi tá a ti forí kalẹ̀ ìntàsì fi máa dí gàgà wájú wa yóò jẹ́ ntọ́ ga díẹ̀ tó ṣe é máa rí látọ̀kan yóò jẹ́ ntọ́ ga díẹ̀ tó ṣe é máa rí látọ̀kan torí ẹ̀ a ò ní jẹ́ kí nǹkan kan kọjá láàrin wa àti ntà fi dí gàgà wájú wa gbogbo ntọ́ bá wá gba àárín wa àti ntà fi dí gàgà wájú wa kọjá nǹkan náà sẹ́lọ̀n o tó bá jẹ́ abẹ̀mí tó èèyàn Abu Juhaym radiyallahu anhu wọn qala rasulillah sallallahu alayhi wa sallam law ya'lamu al-marru bayna yaday al-musalli madha alayhi lakana an yaqifa arba'ina khayran lahu min an yamurra bayna yaday muttafaqun alayhi tó bá ṣe pé ẹni tí ń rìn kọjá láàrin ẹni tí ń ṣe sọlá tí ń rìn gbáwájú ẹni tí ń ṣe sọlá ti bá mọ ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́rùn rẹ̀ ni kò bá mọ̀ yìí pé kóun dú ogójì ọdún ó lóore fóun ju kóun gbáwájú ẹni tí ń ṣe sọlá ti lọ mo rò pa kíyèsí ìdí nìyí tó fi jẹ́ pé tí ẹnìkan bá ń ṣe sọ́láàt yóò máa dí wa lọ́nà láti gba wájú òun kọjá nítorí pé ká dúró ká má gba wájú ẹ̀ kọjá lófin tá a bá wá kọ̀ láti má gba wájú rẹ̀ kọjá òfin ọlọ́run bá gbà wípé kó tì wá kó tì wá kó fọwọ́ rẹ̀ kó fi díwájú wa tá a bá wá gbà kó tì wá so torí ẹ ẹ jẹ́ ká ṣàkíyèsí ilé o ọ gbọ́dọ̀ gbáwájú ẹni tí ń ṣe sọ́láàt kọjá ìwọ náà tó ń ṣe sọ́láàt ọ fi kankan dí gàgà wájú rẹ̀ tó fi fàǹfààní lẹ̀ fáwọn èèyàn láti lè gba ẹ̀yìn tó fi dí gàgà wájú rẹ̀ àmọ́ kọ́ wá fi gbogbo ẹ̀ lẹ̀ gbáyàwó ṣé káwọn èèyàn náà má tún gba ibi iṣẹ́ tiwọn lọ́mọ ni àbí kí wọ́n má jáde lọ lé tiwọn má. ẹni tó bá fẹ́ ṣe sọ́lá tí ó dà níyàn lọ́kàn rẹ̀ ipò ń fẹ́ ṣe sọ́lá ipò ń fẹ́ ṣe sọ́lá yóò sì ṣàfihàn ru sọ́lá tí tó ń fẹ́ ṣe lọ́kàn rẹ̀ kì kàn ṣe pé mo fẹ́ ṣe sọ́lá nígbà tó ṣe pé sọ́lá tó lóhùrù lọ́ fẹ́ ṣe kì í sí pé mo fẹ́ ṣe sọ́lá nígbà tó ṣe pé sọ́lá tó lásìrì lọ́ fẹ́ ṣe kì í sí pé mo fẹ́ ṣe sọ́lá nígbà tó ṣe pé sọ́lá tó magrib lọ́ fẹ́ ṣe wàá ṣe àfihàn rẹ̀ eléyìí ni àdìsí anabi sallallahu alayhi wa sallam ń tọ́ka sí ìgbàtà anabi sọ pé innamal a'malu binniyat gbogbo àwọn tí ò ní jẹ́ ntọ́lá láàfin alábẹ́ òfin ṣẹ̀ríà àkọ́dọ́gba pẹ̀lú ṣẹ̀ríà àyàfi pẹ̀lú àwọn àníyàn eléyìí ò ní mutlaqu niyya dalilun ala mashru'iyyati niyyati al-mutlaqa ó ń tọ́ka sí pé àníyàn àníyàn gbogbo àníyàn òfin ni ṣùgbọ́n ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa tó sọ pé wa innama likulli imri'in ma nawa ṣùgbọ́n oníkálukú ń ṣe láàfún láàdá lórí ntọ́bádà lánìyàn so eléyìí dalilun ala mashru'iyyati at-tamyiz wat-ta'yin fi an-niyya eléyìí ló ń tọ́ka sí pé ẹ ṣàfihàn tẹ́ fẹ́ ṣe gangan irú sọ́láàtì wò kì í ṣe kó máa kàn fẹ́ ṣe sọ́láàtì nítorí pé ẹ̀ńtọ́ yan náfìlà sọ́láàtì ni ẹ̀ńtọ́ sọ̀rọ̀ àyàn náfìlà ni ẹ̀ńtọ́ ṣe náfìlà sọ́láàtì ni ẹ̀ńtọ́ sọ̀rọ̀ àyàn sọ́láàtì ni ṣùgbọ́n sọ́láàtì tó jọ̀rọ̀ àyàn gan oríṣiríṣi ni oríṣiríṣi nítorí ẹ̀ wá dàníyàn pé asubh ló fẹ́ ṣe àbí dhuhur àbí asr àbí maghrib àbí isha tẹ́lẹ̀ yìí bá ti yé wa ajá yìí pé níbẹ̀ yẹn wàá ṣe àfihàn nínú àníyàn rẹ̀ wàá wá ṣe allahu akbar tá a mọ̀ sí allahu akbar eléyìí tó wà fún al-ihram tó ìbẹ̀rẹ̀ sọ́láàt wàá sọ yìí pé allahu akbar allahu akbar wàá gbé ọwọ́ rẹ méjèèjì sókè nígbà tó ń sọ allahu akbar kì í ṣe allahu akbar allahu akbar kọ́ allahu akbar kìí ṣe allahu akbar torí allahu akbar ó ti túmọ̀ sí nǹkan mi ẹ ti ṣe ishba'ul fatha ó ti túmọ̀ sí nǹkan mi so bákan náà kìí ṣe allahu akbar allahu akbar allahu akbar wá sí pé dáadáa kìí ṣe pé ká máa dára sí rọ allahu akbar èwo akbar èwo akbar kò sára àfikà tí ń tẹ chichichi bẹ́ẹ̀ léde allahu akbar káàfù ló wà ń bẹ̀ torí ẹ̀ á gbé ọwọ́ wa méjèèjì sókè ní ìgbà tá à ń ṣe allahu akbar nígbà míì nígbà míì á ti ṣe allahu akbar tán ká tó gbé ọwọ́ wa sókè ìgbà míì a sì lè gbé ọwọ́ wa sókè ká tó ṣe allahu akbar kò sí ìta sẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta tó burú á wàá ọwọ́ wa sókè lẹ́ni tó na àwọn ọmọ àka ọwọ́ méjèèjì àní ká wọn kù á jẹ́ kí inú àwọn ọwọ́ méjèèjì kó máa wà ní ìgbà tí ó di wọn tó kọ̀yìn sí a gbé sókè tí ó dọ́gba pẹ̀lú èjìká méjèèjì nígbà míì á sì gbé sókè jù bẹ́ẹ̀ lọ dọ́gba pẹ̀lú etí méjèèjì ti fura pé bá a sì máa bẹ̀rẹ̀ sọ́lá àti bá a sì máa gbọ́ wa sókè èèyàn máa ṣe léyìí nígbà kan èèyàn tún ṣe léyìí nígbà míì láti jẹ́ pé èèyàn ta súnà anabi Muhammad sallallahu alayhi wa sallam jù nítorí pé anabi máa ń ṣe báyìí ó sì máa lẹ́yìn náà a gbé ọwọ́ ọwọ́ ọ̀tún orí òdì tọ́ a tún gbé lórí ọrùn ọwọ́ mọ́ apá ọwọ́ òsì a gbé ọwọ́ ọwọ́ òsì ọwọ́ ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì mọ́ lórí àtẹ́lẹ òdì àtẹ́lẹ ọwọ́ òsì mọ́ ọrùn ọwọ́ mọ́ apá òsì lọ́nà tó ṣe pé àwọn ọmọ àka wa àwọn ọmọ àka wa mẹ́ta ti ọwọ́ ọ̀tún àwọn ó sùn lórí apá wọ́n sùn lórí apá òsì a wá gbé méjèèjì lórí àyà wa bẹ́ẹ̀ láàmà sí nu sọ̀láàtì wa bẹ́ẹ̀ láàmà sí nu sọ̀láàtì wa nígbà míì ẹ̀wẹ̀ á fi ọwọ́ ọ̀tún wa á fi di ọwọ́ òsì mú á fi ọwọ́ ọ̀tún wa á fi di ọwọ́ òsì mú lọ́nà tó ṣe pé gbogbo àtẹ́lẹwọ́ ọwọ́ ọ̀tún yóò ti bọ́ sórí apá òsì á fi dì í mú á gbé gbogbo ẹ̀ lórí àyà wa èèyàn wa máa fi ojú rẹ̀ yóò máa wo ibi tí ó forí balẹ̀ sí ibi tí ó forí kàn yóò máa wo títẹríbọ̀ ọkàn títẹríbọ̀ ọkàn èèyàn wá sí sọláàtì rẹ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn àdúà eléyìí tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wà nàbí máa fi sí sọláàtì rẹ̀ bí ká sọ pé allahumma ba'id bayni wa bayna khataayaya kama ba'adta bayna al-mashriqi wal-maghrib allahumma naqqini min khataayaya kama yunaqqa thawb al min ad allahumma ighsilni min khataayaya bi-th-thalji wal sọ yìí pé. إلي متفق عليه الإمام البخاري أتي مسلم لوجيجادي أبيك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الإمام أبو داود أتي ترمذي لوجيجادي جادي وسجى حديث صحيح حديث توفيس يعني له أبيك اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم الإمام مسلم نقول gbélé jáde àbíkọ́ sọ الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة, بكرة وأصيلا الإمام مسلم ló tún gbélé àbí kó sọ pé alhamdulillahi hamdan kathiran tayyiban mubarakan fi al-imam muslim ló tún gbélé jáde ó rí kó fẹ́ jọ ẹni tá a máa wí nígbà tá a bá gbórí sókè láti rúkú ṣùgbọ́n tí wọ́n á nu súnà pé àtúmọ̀ fún náà bẹ̀rẹ̀ as-sala èyí tó dáa nínú súnà ó náà ni pé gbogbo àwọn oríṣiríṣi ìbáyìí kó ṣe léyìí nígbà kan kó o sòmíì nígbà mi kéèyàn ó ṣe bẹ́ẹ̀ láti mú kí súnà anábì sallallahu alaihi wasallam kó wàá ṣe léyìí nígbà kan wàá ṣe léyìí nígbà mi kí ẹ ṣe pé ká hun rí mọ́ ẹyọ kan ṣoṣo kó a jẹ pé náà la máa ṣe ní gbogbo gbà lẹ́yìn rẹ̀ wàá wá ṣe a'udhu billahi minash shaitani rajim ní jẹ́jẹ́ wàá ṣe a'udhu billahi minash shaitani rajim ní jẹ́jẹ́ àbí kó sọ pé a'udhu billahi as-sami'il 'alim minash shaitani hamzihi wa nafthihi gẹ́gẹ́ bí al Abu Dawud àti Tirmidhi ti ṣe gbé jáde.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 tá a bá ti ní bisimilahi kì í ṣe àyà kan nù fatiha sirata alladhina an'amta alayhim yóò jẹ́ pé ńlá àyà kẹfà àjẹ́ pé ghayril maghdubi alayhim waladdallin ńlá àyà kejì ṣùgbọ́n tá a bá sọ pé bisimilahi rahman rahim láyà alákọ̀ọ́kọ́ nínú fatiha torí pé yàpá ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa basimala níbi ìbẹ̀rẹ̀ suratul fatiha sáyà ni àbí ìsáyà lẹ́yìn ìgbà tẹ́nu wọn kò lórí pé bisimilahi rahman rahim nínú bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ àwọn gbogbo súra kìí ṣe àyà àyàfi nínú suratul namil tọ́lọ́wọ́n bá ti sọ pé innahu min Sulaiman wa innahu bisimilahi rahman rahim òun gan èso didi aya ègégé kan ní nínú aya tọ́ ajá yìí pé tába ti wá sọ pé bisimilahi rahman rahim aya ní nínú fatiha a sì láǹfẹ́ káké suratul fatiha lẹ́ni tí ń dúró lórí aya kọ̀ọ̀kan ajá pé tó bá débi siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim walad-dallin nígbà tó bá tó kájá bẹ́ẹ̀ ló tó dákẹ́ káwá ṣàkíyèsí o gbogbo ẹni tó bá ṣe sọláàtì tí ó bá ké fatiha kò ní sọláàtì o ọ̀ràn àyàn ló jẹ́ pé ká ké fatiha ní jẹ́ẹ́jẹ́ nínú gbogbo rákà àyàfi nínú àwọn rákà nínú àwọn rákà tó ṣe wípé àti máa ka kí ó sókè nínú àwọn rákà tá àti máa ka kí ó sókè ibẹ̀ ni àti ka kí ó sókè ìbá jẹ́ imam ìbá jẹ́ imam imam ó ka sókè. tó bá sì jẹ́ pé almunfarid ni ẹni tí ń ṣe sọ̀láàtì fúnra rẹ̀ lónìí kan òun náà kà sókè níbẹ̀ yẹn ṣùgbọ́n tó bá ṣe pé ibi tí lè máàmù ti n se solaati funra re lonii kan o naa ka kí ó sókè ni táwa sì wà lẹ́yìn lè máàmù àwọn náà tó ké suratul fatiha gẹ́gẹ́ bí hadithi ubada ibn samit radiyallahu anhu ti ṣe tọ́ka sí la'allakum taqra'una khalfa imamikum qalu hadhan ya rasulallah qala la taf'alu illa bi ummil kitab fa innahu la salata liman sẹ́yìn máa ń ka kí ó lẹ́yìn lè máàmù yìí ni wọ́n ní bẹ́ẹ̀ ni àsúríkà ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam ànábì lẹ́yìn gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ àyàfi fatiha ànábì sọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà tán parí sọ̀látùl fájìrì lọ́jọ́ kan ẹ gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ àyàfi fatiha nìkan torí pé kò sí sọ̀látù fún gbogbo ẹni tó bá ṣe sọ̀látù tí ó ké suratul fatiha tẹ́lẹ̀ yìí bá ti yé wa àjẹ́ yìí pé a tí lè àwọn ààyè tí lè má mú ti máa dákẹ́ jẹ́ Abu Hurairah radiyallahu anhu nínú hadith kan náà àwọn hadith tá a ti sọ tó kó sínú níbi tí wọ́n ti ń sàlàyé àdúrà tá a máa fi bẹ̀rẹ̀ sọ́lá tó ti sọ pé allahumma ba'id bayni wa bayna khataayaya kama ba'adta bayna al-mashriqi wal-maghrib eléyìí tá a kà síwájú láìpẹ́ yìí Abu Hurairah ń ṣe ló bi ànábì léèrè wípé ìwà ànábì sallallahu alaihi wasallam dídákẹ́ tó máa ń dákẹ́ anabi wa sọ wípé òun máa ń ṣe àdúrà yìí báyìí ó túmọ̀ sí pé lè má máa ń dákẹ́ ká tó bẹ̀rẹ̀ sọ̀lá ká tó bẹ̀rẹ̀ sí ní kéw nígbà tó ti ṣe Allahu Akbar tó bẹ̀rẹ̀ sọ̀lá bákan náà ó tún wá nínú hadith wà nàbí máa ń dákẹ́ lẹ́yìn ìgbà tó bá ké súrà tán lẹ́yìn fatiha kó tó di pé ó rùkú so ìwọ náà lo àǹfààní ọ̀kan nínú àwọn àyèyàn láti ké fati àti ẹni ní ìgbà tá a bá wá ké fati àtàn á sọ pé àmín èèyàn bá jẹ́ imam èèyàn bá jẹ́ pé ẹ̀yìn lè máàmù lèèyàn wà èèyàn bá sì jẹ́ pò nìkan ní ṣe sọ̀rọ̀ èèyàn gbé èèyàn fagùn èèyàn fagùn nígbà tá à máa ń ṣe àmì yẹn ìmáàmù ó gbóhùn sókè wì máàmù náà ó gbóhùn sókè wì nínú àwọn sọ̀láàtì tá a ti máa kà kí ó sókè ó wà nínú hadith abu hurayra radiyallahu anhu ọlá nabi muhammad sallallahu alayhi wa sallam sọ pé idha amana al-imamu fa aminu fa innahu man wafaqa ta'minuhu ta'min al-mala'ika ghufira lahu ma taqaddama min dhanbihi. anabi sallallahu alayhi wa sallam ó ní tí lè máàmù bá ṣe àmì ẹ̀yin náà ṣe àmì o torí ẹnikẹ́ni tí àmì tiẹ̀ bá ṣe déédéé ti màláìka ọlọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún alimami al-bukhari àti muslim ló gbé àdéhìí jáde ibn shihab az-zuhri rahimahullah ó ní ọ̀kan rasulillah sallallahu alayhi wa sallam yakulu amiin ọlọ́run nàbí gan fúnra ara rẹ̀ máa ń sọ pé amiin amiin afa alif a sì tún fa mím a fa mím nítorí pé madon ẹ̀ẹ́dọ́n lè sukun eléyìí jẹ́ ọ̀kan nínú oríṣi ọ̀nà méjì tá a lè wí oríṣi ọ̀nà kejì ọ̀nà ní kíkà má fa alif ká fa mím amiin so eléyìí jẹ́ oríṣi ọ̀nà kejì ṣùgbọ́n àwọn èyí tí kọ̀tọ́ tí ò ṣe déédéé ọ̀nà ní ká fi ṣẹ́dà sórí mím ká amiin amiin ah kò sí ní tọ́jú báyìí àbí ká wá ṣe ishba'ul fatha ishba'ul fatha lẹ́yìn ìgbà tá a sọ ámì ká wá sọ ámìnà eléyìí ọ̀tọ̀ eléyìí ọ̀tọ̀ torí léde lárúbá àwọn ìdúró lórí haraka orí sukùn ni wọ́n máa ń dúró lẹ́yìn tá a bá ké fatiha tán a ka ìtọ́ba rọ̀ wá lọ́rùn nínú alukur'an ìbáàjẹ́ súra àbí apá kan nínú súra a níbi raka alákọ̀ọ́kọ́ àti raka ẹlẹ́kejì ti gbogbo sọ́láàtì a ké súra àbí àyà tó gùn ní ìgbà a sì máa ké ètò kúrú ní ìgbà míì bóyá nítorí ìdíwọ́ torí pé sallallahu alayhi wa tí ìdíwọ́ bá wà fún ó lè ké súrà tó kúrú yàtọ̀ sí ìgbà tí ó sí ìdíwọ́ ìdíwọ́ bí ìrìn àjò bákan náà ìgbà ìdíwọ́ lè wà fún yàn bí kọjá pé ikọ́ ikọ́ ń dáyàn láàmú àbí kọjá pé àárẹ̀ kan dáyàn láàmú àbí kọjá pé ọmọdé kékeré kan ń sunkún ọmọ tí ń sunkún yẹn èèyàn ti mọ̀ pé kún ń sun rẹ̀ lẹ́nu tó kí gbogbo ó sì lè pọkàn pọ̀ sí lọ́hùn so ìmáàmù ó rọra gé sọ̀láàtì yẹn kúrò nítorí kó má bàa jẹ́ kí ìyá yẹn kó pàdánù sọ̀láàtì yẹn so èyàn máa kí odindi súrà lọ́pọ̀lọpọ̀ ní ẹ̀yìn fatiha nínú àwọn sọ̀làwà tiwa. ìgbà míì a sì lè pín odindi súrà sí ọ̀nà méjì ìgbà míì a sì lè tún súrà ké níraka alákọ̀ọ́kọ́ ké níraka ẹlẹ́ẹ̀kejì kó sí tó burú nu gbogbo eléyìí báyìí bákan náà ìgbà míì ó sì kò sí ní tó burú ń bẹ̀ ṣùgbọ́n o a máa kí alukur'ani tófin-tófin a máa kí lẹ́sẹẹsẹ tófin-tófin pẹ̀lú tajwid ẹ̀jẹ̀ àṣà kìí ṣe o tajwid kìí ṣe ọ̀ranyàn o náà ní kéèyàn lọ kọ́ ìmọ̀ tajwid inú rẹ̀ ń dùn a kìí bí èsì jọ́ ọ̀ranyàn ọ̀ranyàn wà ní kò lò kìí sọ ọ̀ranyàn ní kò kọ́ ń parẹ̀ àmọ́ ọ̀ranyàn ní kò lò ẹnìkan ní sọ́sì jọra wọn ó jọra wọn dáadáa nítorí pé ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé wọ́n mọ òfin tajwid láì lọ kọ́ lọ́tọ̀ torí pé àwọn olùmọ̀ tí wọ́n kọ́ wọn lálùkùránì máa ké wọ́n fi lé wọn lẹ́nu ni pẹ̀lú tajwid tó irú eléyìí kò ní wàhálà ó dàbí ọmọ tó ti pa ń bá sọ èdè lárúbáwá láti kékeré tòfin tòfin là ń sì ń bá a sọ ọmọ yìí ó lè má mọ ti ń jẹ́ náhàwù ṣùgbọ́n kò ní fún nǹkan tó yẹ kó gba rọ́fà ń fatha kò sì ní fún ní fatha ń rọ́fà kò ní fún ní sukun kẹsọ̀rọ̀ wa hakadha nítorí pé ẹni tó fi lé lẹ́nu fi lé lẹ́nu dáadáa síbẹ̀ náà lọ́wọ́ wà láwùjọ tàwa Yorùbá yìí tó jẹ́ pé àfáà tó kọ́ máa ń kí ó gan kọ̀ máa ti ń jẹ́ tajwid ọmọ òfin yìí rárá rárá ìkékùké náà ní ìkakúkà láti ti mà báfà bá ṣe rí lọ́mọ kí ó rì òwe lárúbáwá nù wọn ni mahma yẹkùn ilmọ̀rọ́bí yẹkùn ilmọ̀rọ́bà torí délé yìí kìí sí ọ̀ràn yẹn ní ká kọ́ ń parẹ̀ ṣùgbọ́n ọ̀ràn yẹn ní ká lò ọ̀hó ọ wá ṣẹlẹ̀ yìí pé tí ìwọ ọba lè mọ aláìkọ́ nípa rẹ̀ ajẹ́pọ̀ ọ̀ràn yẹn ní kọ́ torí ma la ṣùgbọ́n gbà tó ṣe pé ó rọrùn fáwọn èèyàn míì láti máa tajwid láì jẹ́ pé wọ́n kọ́ nítorí pé ẹni tó kọ́kọ́ fi alukurani lé lórí ahọ́n wọ́n fi lé lórí ahọ́n ti tajwid ti tajwid ni irú àwọn eléyàn wọn ò ní wàhálà torí ọ̀dọ́ wa wa o gbèsè pé tí wọ́n á sọ fún yín pé ẹ̀ máa tajwid tẹ́ ẹ̀ máa bínú ẹ̀ máa fà kíkọ́rí ikú àbọ̀ fẹ́ ni àbọ̀ kí n ṣépè fún ọ ni èpè rí o lè mú àlọ́ ọ̀ma nǹkan tó àfi tá a fi sin lọ o sì bọ́ síwájú pé dandan ìwọ náà ló ṣe lè má mú wọn máa fagídí sin lọ síwájú àwọn èèyàn ni ìwọ náà tó lẹ́yìn ẹni tó bá máa ṣe nítorí ká má bàjọ́ pàdánù ìjọsìn wa nígbà tá à ń bá ń kí o a máa ka kí o wa sókè ní sọ̀látù subh á kà sókè torí ẹ̀yin lè máa mú iṣẹ́ ńlá ni o wàláhì tàláhì tí èèyàn bá ń mà wàhálà ti ń bẹ nídìí pa síwájú àwọn èèyàn láti ṣe sọ̀lá èèyàn onífẹ́ ṣe lè máa mú èèyàn onífẹ́ ṣe lè máa mú torí ẹ̀ ọ̀ dáa ká máa pé lágbájá ń ṣe lè máa mú ju lágbájá jẹ lè máa mú lọ nítorí pé lágbájá ń ṣe lè máàmù ó sì sẹpẹrẹ tó bá ti rí pé kò ní rọgbọ yóò fi ilẹ̀ fẹ́ lomi àmọ́ lágbájá jẹ lè máàmù à àṣekú nìyẹn àṣekú nìyẹn torí pé ó ti jẹ́ wọ́n ti fi kíní kan bọ́n kíní kan lọ́wọ́ ó kú bàbá ẹni tí ó bọ̀ so torí ẹ̀ lágbájá ń ṣe lè máàmù ó sẹpẹrẹ tó bá ti rí pé kò fẹ́ rọrùn má dákun wọ bọ́ bẹ́ẹ̀ ẹhẹn wọn bá ti rí pé ẹ kájú òsùn àwọ̀ bọ́ bẹ́ẹ̀ ká máa tò lẹ́yìn rẹ kọ́ torí de eléyìí a kà kí ó sókè lásùbà a kà kí ó sókè magrib a kà kí ó sókè ní ìṣà ẹ rí pọ̀pọ̀lọpọ̀ lè má mu èyí mà pé wọ́n ń kà kí ó èyí mà bí a ní kàn ní yánmúyánmúyánmú bí oyin ó lè jẹ́ pé làdáni ó ṣe àmì àmì báwo kí lẹ́yìn gbọ́ tẹ̀yìn fi ń ṣe àmì wọ́n ti dá a ma ó ti pẹ́ tán tí ń tò lẹ́yìn bàbá yẹn wọ́n ti mọ̀ yín pé bá ti bá kí ó débì kan àmì kó fi jẹ́ pé àwa tá a wà lẹ́yìn rẹ̀ á láǹfààní àti máa gbọ́ kí ó ti ń kà torí pé ibẹ̀ ẹ̀ mọ kí ó náà lẹ́ fi ń ṣe lè máàmù ẹ̀ mọ kí ó náà fi ń ṣe lè máàmù ẹ̀ já gbọ́ kí oyin tẹ̀ ń kà bẹ́ẹ̀ lásùbà bẹ́ẹ̀ ní magrib bẹ́ẹ̀ ní ìṣà ẹ̀ ka kí ó sókè ní raka alákọ̀ọ́kọ́ àtẹ̀lẹ́ kejì so ṣùgbọ́n tó bá yẹ pé sọ̀látù dhuhur àti asri ni eléyìí gbogbo raka rẹ̀ á máa kí ó jẹ́jẹ́ ni bẹ́ẹ̀ náà ní ní ẹlẹ́kẹta àti magrib bẹ́ẹ̀ náà ní raka ẹlẹ́kẹta àti ẹlẹ́kẹrin sọ̀látù ìṣà á máa kí ó jẹ́jẹ́ láwọn àyè yìí ni àmì ìtọ́ da nínú sunnah òun náà ní ká má máa dàpọ̀ ká má ma dàpọ̀ ká ma ké àyà kọ̀kan àyà kọ̀kan àyà kọ̀kan alhamdulillahi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ehdina siratal mustaqim bẹ́ẹ̀ la máa ké láyà kọ̀ọ̀kan àyà kọ̀ọ̀kan kese alhamdulillahi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin àti dàpọ̀ nù. No ètò dáa ká máa kele aya kọ̀ọ̀kan aya kọ̀ọ̀kan aya kọ̀ọ̀kan nígbà tá a bá ka aya kan ká dákẹ́ tá a bá tún ka aya kan ká tún dákẹ́ eléyìí jẹba wáyé o ẹja bẹ̀rù ọlọ́run ọba wa ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ń ka kí ó sókè di pé kí wọ́n ka kí ó jẹ́jẹ́ yóò tí wọ́n sì ti jẹ́ imam ọ̀gbọ́dọ̀ ṣàkíyèsí gbogbo àrùn yìí báyìí ìgbà tá à ń alhamdulilayi rabil alamin adúpẹ́ fún Ọlọ́run ọba Ọlọ́run kí bá san àwọn olùmọ̀ wa lẹ́san lórí ọ̀rọ̀ náà ni àti ń gbọ́ látàárọ̀ kọlọn jẹ kó ìṣòwò aláǹfààní láyé àti ní ọ̀rọ̀ àdìkí àmọ́ kábíyèjú láti máa múlò nígbà tẹ mẹ́nubà fún ẹ mẹ́nubà nípa bá a ṣe máa àwọn sọ̀làwájà ti máa ka kéwú sókè àtàwọn ìta ti máa dákẹ́ jẹ́jẹ́ a fẹ́ bẹ̀rẹ̀ pé tó dákẹ́ jẹ́jẹ́ tó bá ṣe kò sí wàhálà kò sí wàhálà lọ́dọ̀ imam shafi'i lọ́dọ̀ malik ní tó bá ka kí ó sókè mi tó ti ẹ̀kọ́ ka jẹ́jẹ́ yóò forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà ibi tó bá sì ka jẹ́jẹ́ mi tó ti ẹ̀kọ́ ka sókè yóò forí kanlẹ̀ kó tó di pọ̀ sálámà. alhamdulilayi rabil alayi tí a dúró sí ní alẹ́ yìí nìyí nítorí àsìkò wa ẹjẹ́ àpàdé àwọn olùmọ̀ wa ń dédé àsìkò yìí ní ọ̀làkọ́lọ́sọ̀wájú ọ̀làlọ́wà